بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله الله وتواصيل في المسلم ومعاني محمد صلى الله عليه وسلم في كلمة الله تعالى لذات الله تعالى àbí ọlọ́run àbẹ̀wẹ́lá fún àwọn òbí wa àwọn ọlọ́pọlọ tó ti mọ̀ ọ̀dùn wọn àwọn olùkọ́ wa tó ń kọ́ àwọn ọmọ ìlú yà sí yà àwọn ọ̀gbìn. Kákan àwùjọ ọmọ ìkọ̀ọ̀kan wa náà, ìdọ̀tí kọ̀ nínú ìwà nínú ọ̀sẹ̀ tí òṣùwọ́n sọ̀rọ̀ àrí eré ìdílé àwọn ọmọ. 巴基斯坦、澳大利亚、越南等国拥有着活跃的互联网市场。主要 الله Saturday Thank you. ẹ má bàa. bẹ́ẹ̀. yọ lọ sẹ́ka lọ àwọn ìgbẹ́ tó kẹ́ ọ̀rẹ́ ìgbẹ́ Yo, Kẹ̀sì bàbá rẹ̀. wà wá ẹsẹ̀ ẹsẹ̀ tó àwọn kú lọ bí wọn kò sí pé wọn torí ọlá orí kò ká wà lọ́yọ̀ torí owó bọ́lá ní kọ́ àwọn ọ̀sẹ̀ láti wọ̀ yẹn. ọlọ́run ní ọmọ ọ̀fẹ́ kí ọmọ àti máa. So